ní ìtẹ̀lé àṣẹ adelé ọ̀gá ẹ̀ṣọ́ aṣọ́bodè pátá ní ilẹ̀ wa Bashir Adéwálé Adéníyì sí ìpínlẹ̀ Ògùn láìpẹ́ yìí láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ní ẹkùn yìí láti gbógun ti ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn láwọn ẹkùn gbogbo àti àwọn ẹnu ibodè tó wà láàrin ìpínlẹ̀ Ògùn àti àwọn orílẹ̀-èdè yòókù nígbà tí ó wá sí ìpínlẹ̀ Ògùn láti bá wọn ṣe ìpàdé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni ó ti ń yọrí sí rere báyìí nígbà tí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ọ̀hún ti rí ọkọ̀ gbà èyí tí ó kún fún àwọn ọta ìbọn èyí tí wọ́n kó sínú àwọn báàgì ìrẹsì èyí tí owó rẹ̀ tó mílíọ̀nù mẹ́tàdínlógún ó lé díẹ̀ ọ̀gá ẹ̀ṣọ́ aṣọ́bodè ní ìpínlẹ̀ Ògùn náà sọ pé àwọn awakọ̀ márùn-ún tí wọ́n wa ọkọ̀ náà ni wọ́n ti júbà ehoro ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ láti ṣí aṣọ lójú àwọn ọ̀daràn tí wọ́n ń ṣiṣẹ́ ibi náà ó sọ pé àṣeyọrí ọ̀hún ni ó wáyé látàrí àjọṣepọ̀ tó wà láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó wà ní ẹkùn ìdíròkò lẹ́kàn àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn